sẹ́rí gbogbo èpè tí wọ́n ṣe fún mi wọ́n máa fi orí gbé e torí pé mi ò lọ kó ẹrù mọ́wù mi yìí ló ti sọ fún gẹ́tì ọlọ́run ló yọ mí pé kí lọ kó ẹrù ó sọ lójú ìyá mi ó sọ lójú àbúrò mi wọ́n ní ìníjẹ̀ mi gbọ́dọ̀ kó ẹrù ìgbà àdúrà tó gba ayé ṣe ni wọ́n pe mọ́wù mi ilẹ̀ máa mú mọ́wù mi o ó ti dalẹ̀ mi torí pé mi ò kó ẹrù. ẹ gbọ́ wìrìwìrì kẹ́ ẹ gbọ́ àwọn àṣírí lórí ọ̀rọ̀ ikú Mohbad ìyàwó Mohbad ọmọ Mohbad Liani àti Mohbad fún àti bàbá Mohbad fúnra rẹ̀ ẹgbọ́ ẹgbọ́ kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ gbọ́ wìnìwìnì ẹ bá mi ṣí à fídíò yìí kí tonílé tẹlẹ́mù ọjà àǹfààní ẹ̀. sẹ́rí gbogbo èpè tí wọ́n ń ṣe fún mi wọ́n máa fi orí gbé torí pé mi ò lọ kó ẹrù mọ́wù mi yìí ló ti sọ fún gẹ́ẹ̀tì ọlọ́run ló yọ mí pé kí lọ kó ẹrù ó sọ lójú ìyá mi ó sọ lójú àbúrò mi wọ́n ní ìyíjẹ̀ mi gbọ́dọ̀ kó ẹrù ìgbà àdúrà tó gba ayé ṣe ní pé mọ́ wù ilẹ̀ máa mú mọ́ wù o ó ti dalẹ̀ mi torí pé mi ò kó ẹrù. tí n gbọ́ àti ẹfẹ́ lọ sọ̀rọ̀ nígbà yìí. mo ní kí wọ́n lọ sí èsì mọ́ wù sí mi èmi dúró sí mọ́ wù mí àti inú kan àti òdodo. mami. tí ọlọ́dà mi máa dán fún gbogbo wọn. mami ẹ máa wọ. gbogbo àwọn tó ń ṣètò fún mi ẹ ó dàn. ó máa gba ẹgbẹ́ wọn padà. màmá. torí wọn yìí tí èyí sí wàhálà báyìí torí pé mo dúró sí i mo ti sábà mọ̀ pé mo dúró sí i. mọ́mì. kíkó wa lọ bá jòsì go bẹ́ta. mọ́mì. ìkú ẹrù mọ́mì ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé mọ́mì wà mí ò sí lẹ́ngbọ̀ngbà tó wá kú ẹrù. wọ́n dá owó fún ọmọ yẹn tó ti gbà lé ni. wọ́n dá owó fún ẹnìkan fọmọ ẹ lọ́wọ́ tí mo fi owó kú tó fi gbà lé mi ò sílẹ̀ mò ń pe àdúrà pe àdúrà tó mò ń pe àbúrò mi pé kọ́ má dẹ ẹrù Mohbad síta àwọn náà ṣàgbọ́n pápá fẹ́ dẹ ẹrù Mohbad síta sọfẹ́ tẹ̀rù ẹ̀ ṣòfò ní ṣe bọ́ lábúrò ṣé mo ní kí mọ́ mi má jogún ọkọ ẹ̀ ni wọ́n sọ pé mo fẹ́ jogún wọ́n ṣe pèlè mi lórí ọ̀dà bí wọ́n bá fún ọ kí wọ́n ṣe má pè mí mọ́ o lórí ọ̀rọ̀ yìí. mọ́mí ṣèlérí kan tí láyà dùn là ṣàkíyèsí mọ́ ti bẹ́ẹ̀. tí wọ́n ṣépè fún mi tí wọ́n ṣépè fún láyà láyà dollars àti kàdúmọ̀ ṣe. wọ́n wá ọ̀gá yìí ti gbọ́ ńlá tó ń gbọ́ mojú ọtí mọ́ mi. mọ́mì ẹ. mo mọ̀ kọ́tí àwọn ojú mi ti tó ń gbọ́ mojú ọtí mọ́ mi. mọ́mì. mo mọ̀ kọ́tí àwọn èèyàn ṣe fún mi. wọ́n mọ̀ kọ́tí tó ti ṣe fún pápátá torí mọ́ mi ni. mo jẹ́ dúró sí ní ọ̀kọ̀ọ̀kọ̀ àfinúkọ̀ ó ní Mohbad máa dá fún gbogbo wa. ẹlẹ́dàá máa dá ọjọ́ tí mo bí máa dá fún wọn pẹ̀lú ọ̀dọ́ fojú mi rí ìgbà tẹ fújọ́ ti pẹ́ tó tẹ báyé ìjòsí jẹ́ tó ẹ wá padà sí mi lórí mọ́ọ̀lì àjàdí máa dáa fún ẹ lọ́wọ́ sí pé mo ṣe ìkàfẹ́ ní kọ́kọ́ sí gbangba ó ní àwọn ní máa bí ẹ léèrè oh. ó ní láyé ẹjọ́ sars máa bí ẹ léèrè kọ́tà ìṣòkò jù ẹ ó ní wọ́n ṣe mí lóore ni gbogbo ìdẹ̀dẹ̀ ṣe mí lóore mo àbíṣẹ́sì pẹ̀lú oṣù mọ́ọ̀lì àṣẹwọ́lẹ̀ ń pa torí pé mo rí pẹ̀lú oṣù mọ́ọ̀lì náà inú mi jù mo wá fi ara sí i sọ́dọ̀ ẹ wá ṣe gbogbo ẹ wá pọ̀ sí ìṣépè fún mi bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún mi ní ìlọ́po méje àdàbí tó bá sọ pé mo da ayẹ ṣùgbọ́n wọ́n á lè dalẹ̀ lọ́la o ṣùgbọ́n náà wọ́n tí mo sì dúró báyìí. ọlọ́run tẹ ọlọ́run jẹ́ kẹ dalẹ̀ ó bọ̀. àti ọba máa mọ́wọ́ ta ìmọ̀kàn tó lè ṣẹ̀. pẹ̀lú kọjá ìfojú mi rí. mọ́mì mọ́mì. pẹ̀lú ọ̀tí wọ́n ṣe fún mi mọ́mì kó bá síta pé mo lọ kó ẹrù. mọ́mì mọ́mì mọ́mì ò sọ pẹ̀lú kẹrù ẹ̀ ó dọ̀. mo ṣàlọ́ fún yín nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ máa rí ẹ máa rí bó ṣe rí. mọ́mí ẹ ní sùúrù náà ẹ ní sùúrù. ṣe yíjú tó pẹ̀lú ọkọ ẹ ṣe fún mi. mọ́mí. pẹ̀lú mo dúró sí ọmọ yẹn mo dúró sí àmọ́ dúró sí ọmọ gbogbo ẹbí dà sí mi. ilé ọ̀sẹ̀ dúró sí gbogbo ẹbí ló dà mí nù mo dúró sí pẹ̀lú ilé ọkọ inú kan máa dà àdàbí tẹ̀ máa dà. mọ́mí ẹ orí jọ́mìsì máa dà fún ọ. mọ́mí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ lẹ́nu Bukky Jesse ó jọ gàtè kò jọ gàtè bí ò bá rí kò kí ń sọ ẹ kú bẹ́ẹ̀ ẹ kú bẹ́ẹ̀ ẹ kú ní ìdò ìdò ẹ ṣeré ọmọdé bí Bukky Jesse ò bá rí kò kí ń sọ wọ́n ti lè ṣí wọ́n ti ń gbìyànjú kí wọ́n panu àwọn bloggers kan mọ́ lórí ọ̀rọ̀ yìí ní Nàìjíríà àdúpẹ́ adúpẹ̀pẹ́ òkun wípé àwọn bloggers kan ní òkè òkun wọn jáwọ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ mọ òkodo ọ̀rọ̀ tó wà ńbẹ̀. ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà rẹ̀ kí ni tó wà ńbẹ̀ wọ́n ní tó o bá ṣe rere ara kì yóò wá ya ọ bí ó túmọ̀ sí wípé ẹsẹ̀ wù mí ìrìn tó rìn ò mọ́ kí ló wà nù DNA test ọmọ òkú ọmọ òye tí ẹ̀ kọ́kọ́ lọ ṣe ná kí gbogbo ojú tó wò wá ní nàìjíríà kí wọ́n rí i bó o bá dára rẹ lójú kí ni tó wà ń bẹ̀ ṣe live video kó kó ṣe hospital tó wà kó ṣe kí instagram gbé kí gbogbo ẹ gbé kó ṣe tó ṣe wọ́n á fi ẹ́ lọ́rùn sílẹ̀ wù mí lórí ọ̀rọ̀ kú mohbad yìí bó o bá nífẹ̀ẹ́ ọkọ rẹ lóòótọ́ tó o sì mọ̀ pé lóòtítọ́ àti lódodo òun ló bí Liam fún kí ló dé tó o fi fẹ́ ṣe DNA test. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ yìí òdodo ọ̀rọ̀ ni kò sẹ́ni tó sọ wípé Liam kìí ṣọmọ Mohbad àbọ́mọ wọ́n béèrè ni wípé àwọn suspect lọ ṣe bó bá sì ṣe ó ti jàre ni ó ti jàre ni o jàre nílé o jàre lóko o jàre lọ́nà àmọ́ mo wá fún yín bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ Mohbad àtìyàwó rẹ̀ àti Liam àti bàbá bàbá Mohbad àtìyá rẹ̀ àmọ́ mo wá fún yín lórí ètò ayé tó tó àmọ́ mo wá fún yín lọ́lọ́kan òjọ̀kan ẹ bá mi ṣíà fídíò yìí kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ Mohbad ó dìgbà ó dìgbà kan náà ire o.